wáyé ni pé ìyẹn máa ń yá mùsùlùmí ní nǹkan àmọ́ ẹniyẹn kìí dá padà tó bá ti yá ó ti di súnà títí ẹ̀ tó bá ti yá nǹkan kìí dá padà ṣùgbọ́n tó jẹ́ kèfèrí tó ń bá yá ó máa ń dá padà bó wá ni táwọn méjì bá ní bùkátà sí nǹkan kánikáyá náà méjèèjì ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ àmọ́nà ni kìí ṣe ọ̀rọ̀ ẹ̀sìn àwa ti ṣe tó jẹ́ ẹ̀tọ́ ọmọ ìyá àti ṣe fún ṣùgbọ́n òun ni kò fún wa lẹ́tọ̀ ọmọ ìyá so ká má yà á mọ́ ẹlòmí wà tó dájú pé ọwọ́ rẹ̀ ọwọ́ gbà lónìí kò ní ọwọ́ dá padà kò ní tó bá ti rí bẹ́ẹ̀ ìròyìn àbáyẹn àyè ya ní nǹkan wà àfi tá a bá mọ̀ pé tá a bá ti yá a ti yọ̀ǹda fún un kọ́sì máa yá ká tún máa yá lórí yíyá tá a dẹ̀ mọ̀ pé tó bá yá kò ní dá padà àwa gan ràn lọ́wọ́ lórí níta mọ̀ pé ìmọ̀nì rò gbé ìyẹn ní ká má yá kèfèrí anábì sallallahu alayhi wa sallam ó bá wọn kèfèrí lò dáadáa kódà àwọn ga máa ń yá nǹkan lọ́wọ́ wọn so n tó fi lè pẹ́ èèyàn yá nǹkan lọ́wọ́ wọn àti yá wọn ní nǹkan titiwa náà lókùn bàtà bá ti wọn nílò fún nǹkan tí a yóò mú wọn kó sínú ìbínú ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kò bẹ̀ pé wọn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹni ka alukurani lọ́wọ́ ẹnìkan wá dé pé à èyí ka alukurani ibi tí kò bá ti ní pé kò dáa àyíká kùránì ní ìta gbangba dẹ́ni yẹn sọ nìyẹn mi ò mọ bí dẹ́ni yẹn ti rẹ́rìn yẹn náà tó ti yé mi ò bọ̀ tí ọlọ́run bá lakọ́rí yẹ sanna alukur'an fahal mi mu dakir ọlọ́run ní ẹ̀rọ alukur'an òun ṣe ní rọrùn fún wa ìrọ̀rùn látara kíkà látara gbígbọ́ yé ibi tá a ti lè ka kùránì òun tí ẹ̀gbin bá wà ẹ̀gbin tó bá wà àyíká kùránì bẹ bí ilé ìtọ̀ bí ilé ìgbẹ́ bẹ́ẹ̀ sì ní àyíká kùránì níbi tí wọ́n máa ń sin àwọn òkú sí yẹn ní òfin tó fún wa ká lọ kínú níbẹ̀ ìdíye ṣùgbọ́n yẹn wáàsí lè wáyé tí wáàsí bá wáyé nígbà lọ sin òkú ó dáa kódà nínú súnnà ni kí wáàsí máa wáyé ní ìwọ̀nba ṣókí kó lè jẹ́ ìtanijí fún àwa tí a lọ sin òkú so èmi ò mọ ẹ̀rí tó sọ páàlè ka kùránì ní ìta gbangba èmi ò mọ ẹ̀rí náà wallahu a'lam pàlámọ́ tán pè ní òru òru sì bẹ̀rẹ̀ nígbà tí òrùn bá ti wọ̀ tóun bá ti lè wọ àádá sí tó ti yé àádá sí mẹ́ta tábà ti dá sí ọwọ́ gbẹ̀yìn ibẹ̀ ni gbàtí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó mọ́ sọ̀kalẹ̀ bí àpẹẹrẹ máa ń wọ̀ ní nǹkan bíi six bí àpẹẹrẹ ni o by six twenty five òun ti wọ mọ́gírìbì ti wọlé bọ̀tá bá tẹ̀ gbé sí bíi six so six six to ìgbà ọ̀nà alfajari ń alifada yọ ní gọbí five twenty five kájà ẹgbẹ́ sí five o'clock so six to five how many hours how many hours nìyẹn ó mọ̀ lọ bí eleven hours àbí eleven hours tabada sí mẹ́ta a máa ní bíi bíi three three hours ahead. so tó túmọ̀ sí pé láàrin gọbí bíi two to three two to five two to five àsìkò tó lè bọ́ sí nìyẹn tó ti yé àwọn afárá mi wá dẹ̀wò pé ókè káwó gbà tí ìṣá ètò wọlé ká tó divide ẹ̀ tètè káwó gbà tí ìṣá ètò wọlé bọ̀ ti yẹn òní ilẹ̀ torí pé àléèlù ní tí anábì sallallahu alaihi wasallam tó sọ léèlù sì nìyí ó níbi tó ti bẹ̀rẹ̀ ó dẹ̀ níbi tí ó parí sí wíwọ̀ oòrùn àti yíyọ oòrùn olódi tamini tó ń pè ní léèlù wíwọ̀ oòrùn àti yíyọ oòrùn tá ń pè ní alfajar ìtànà oòrùn òun náà ń pè ní alfajar òun fẹ́ múra àti jáde ó ti fẹ́ jáde ó ti yé sìn òun ni. nọ́mbà one lọ́dọ̀ àwọn obìnrin náà ẹni tí ó bí ọkùnrin súnà ni kó pẹ̀nà méjì tó ti yé tó bá yẹ pé kò sí kápá fún ju kó pẹ́ ọ̀kan lọ ẹ̀yọ̀kan náà ni ó pa ṣùgbọ́n a gbọ́dọ̀ gbọ́yé wọ́n máa ní òní kápá òní ní kápá láti pa méjì kò túmọ̀ sí pé kó wá gbéṣẹ̀ mọ́ dúró àti ẹja òkú èkó àti minerals àti otosia ẹni tí ò ní owó lọ́wọ́ ju owó ẹran ẹyọ kan lọ kó pa ẹyọ kan kó fi yọ ṣùgbọ́n lẹ́yìn nísìnyí ní tó ń kọ̀nsídà òun ni sẹ̀mó àwọn bọ̀dá jídé àti sista rahama tó ń bọ̀ wá àti bọ̀dá abdulrahman gbogbo tó ń bọ̀ wá àwọn tí ó fẹ́ràn pé ah tó máa dá wọn fún ẹlẹ́ran ní irú yẹn kò sí yẹn rárá ẹlẹ́yìn máa ṣe mistake a ní 100 lọ́wọ́ wá àwọn ẹ̀dẹ̀ yìí jẹ́ pẹ́ran kan máa ra sẹ̀mó máa ra kíní tí wọ́n nísìn tó pé kàn dẹ̀ tún gba àdọ́sìn méjì kíní kan ọlọ́ọ̀bù ọ̀rẹ́ gbogbo eléyìí bá wà ní torí àwọn ọ̀rọ̀ ẹran méjì náà tó kọ̀nsídà sẹ̀mó ẹ̀bà gbogbo yòókù wàá ẹran méjì kalẹ̀ tí ò wá ságbára ẹ̀ àwà àwà ṣe ní bá ṣe ha ẹran léyà ẹ mú wá sí mọ́ṣáláṣí wa nígbà inshallah àwọn tí <laughs> ó ti yé so ìyẹn ṣùgbọ́n tó lẹ́yìn tó ó pẹ́ ọkàn nìkan ó wá ṣe gbogbo àwọn kan yókù tá a sọ yìí ó sì rẹ̀ ṣiṣẹ́ mú ẹni ẹ sì ní gbèsè ẹ̀kan lọ́rùn àgbọ̀yé ẹni tó bá pẹ́ ẹran kan ó wá fi owó ẹran kejì ó fi ṣe ìrẹsì ẹ̀bà àṣẹ mú àlejò gbogbo bẹ́ẹ̀ lọ yóò sì pẹ́ ẹran kan torí ẹni yìí kò gbélẹ̀ pé kò nìkan ó ní kò lágbọ̀ọ́yé ni tó ti yé ó ní kò lágbọ̀ọ́yé ìbéèrè ẹlẹ́kejì kí a lè sọ pé ìwọ olúwa mi àbíbò lè ṣe wí náà tí báyẹ̀ pé báyẹ̀ pé à ń ṣeré tí báyẹ̀ pé à ń fi gbé àdúrà olúwa mi ò ó ń pọ́lọ̀ náà ni tó ti yé kò sáàbùrú mbẹ̀ kò bá dáa kíyàn mọ àwọn àwọn àdúrà tán àwọn àdúrà tán sàṣán tán bí filẹ̀ tí wọ́n sọ pé àwọn àdúrà yìí ṣókí ni wọ́n ṣùgbọ́n wọ́n lóyún nínú tó ti yé olúwa mi ò a èyí ò wá pọ̀ jù fún mi olúwa mi ò dákun ṣàánú mi àti ọ̀rọ̀ bánà àti nà òjìkò gbogbo alámọ̀rẹ́ yẹn pátápátá òjìkò tí ẹ̀ bá mọ̀ yóò dá àmọ́ tí ò bá mọ̀ náà ní tó bá ní olúwa mi ò tó bá yẹ pé pẹ̀lú fẹ́ ṣẹ́ fún yàn tó sì wọ́ tiẹ̀ ìpè yóò mú olúwa mi ò ó jí owó mi bá ń fi àjẹ́ àdìpẹ̀lẹ́ yẹ̀ bá ń fi jẹ́ láyé àtàlẹ́kẹ́ ẹ̀mọ̀ yóò rí bẹ́ẹ̀ o yóò rí bẹ́ẹ̀ o torí olúwa rẹ̀ tó ń pè Allah ló gbà lérò o ti yé náà ọ àbí three number three bẹ́ẹ̀ dáfà bẹ́ẹ̀ ni pé mọ́ṣáláṣí láti pé jẹ́mọ́ máa tò sẹ́yìn tí ó máa sáyìmọ́ lẹ́yìn mọ́ àwọn ìmọ̀ máa bọ́ sí iwájú torí ẹgbẹ̀gbẹ́ ìmọ̀ọ́mù àyíwá ń bẹ̀ tó ti yé àwọn pẹ́pẹ́ mọ́ṣáláṣí lẹ́yìn kí wọ́n tún kọ́ àṣìṣe ìgbà míì máa ń wá kì í ṣàtàrà pé bóyá pé àwọn èèyàn mọ̀ nǹkan máa ń yí ìgbà míì tí ó máa ń lè dìtà yẹn but ordinarily ó yẹ kí ààyè lè wà torí kò ní dáa tó kán máa la àárín àwọn èèyàn tó ń kírun kọjá ẹni tó bá ti witness ẹ̀rí yóò mọ̀ yìí pé ẹ̀mí nẹ̀gbọ́n ò ní láìkẹ́ wọ́n nìkan náà ní gbé lọ́wọ́ pẹ̀lú àti ẹ̀bá àtúntì ẹ̀bá àtúntì ẹ̀bá gbogbo àwọn ẹ̀tọ́ ń lọ ìwọ́n náà ni wọ́n ti wọ́n ti wọ́n ti báyìí kò ṣú ma kéré fún yàn lórí inú tó ti yẹ́sìn so àwọn mọ́sálásí ti bẹ́yọ̀ bá wá tò síwájú ẹ̀nà tó bá lọ tò sí ìta ìsáburú mẹ́ sáàmà sọ ní pé ó ní step yẹn ma take step èmi ò mẹ́rí tó mú yẹn wá mi mẹ́rí tó mú yẹn wá mi mẹ́rí kí ẹ̀yà ti yẹn nì ó sì mọ́ díjú wọ́n lọ forí gbá mọ́ mú kó rìn síwájú sí ẹ̀rí fún kò sẹ́rí fún kéèyàn mọ́ ti ṣe ju kó mọ́ ti ṣe tó lè kó nira bá tó ti yé bá a ṣe rí láti máa à ní sáré nílé sí à sí mọ́ wọ́sẹ̀ ńlẹ̀ wọ́n rí pé ní special nìkan èmi ò mọ special nìkan kan tó wọ́n tó gbé wá rìn ìbọn wájú tó ti yé kó ní ìbọn òun ni kò special nìkan mi ìmọ̀rí tó gbé wá. number four ìjàgbá béèrè yẹn kèfèrí fẹ́ fa mi nínú kànga òun àti ìfa wọ́n já sómi. ó náà ni àwọn méjì ni wọ́n lọ so mùsùlùmí kan wá nígbàgbọ́ yìí pé wọ́n sàṣì ni ṣó lọ àbí ò lọ kò lè lọ ìjẹsìn àkọ́kọ́ sọ pé ọlọ́run ló pa tó bá kú ní o tó ti ẹ̀hẹ́n tó bá kú ọlọ́run ló pa gbogbo tó bá ti ṣẹlẹ̀ pátá agbèsábẹ́ kádàrà ní tí bá ti ṣẹlẹ̀ pátá agbèsábẹ́ kádàrà káde tó bá ti lè ó ti kọ́ ló ti kù ta ló pa Allah o mọ̀ pàbí ọmọ pẹ́ ọlọ́run náà ni gbogbo àsìkò ẹ̀tì tó náà ni náà ǹjẹ́ wá lè sọ pé ní tó ṣokùnfà rẹ̀ ní àṣàṣì tá a bá rí ẹ̀rí tó rinlẹ̀ tá a bá ní lọ́wọ́ ìyẹn lè sọ bẹ́ẹ̀ pé ọlọ́run fi àṣàṣì tí wọ́n fi ṣe ikú fi pa ṣùgbọ́n tá a tí kò mọ́ tó ń sọ mọ́ bẹ́ẹ̀ kò tó fàánà nìyẹn tí igbó mú fi pọ̀ pìtẹ́sì tẹ́ẹ̀tẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá àwọn tí wọ́n igbó mú mú kéré túrúwọ̀ tó bá mú gbó tó ń sọ kátìkàtì wọ́n máa ka ní ẹkún wá ló ń kà tó bá dẹ̀ ti ń kà sí ní bóyá ọkùnrin ni wọ́n á pè ní kíni wọ́n á ní oṣó ni wọ́n ó jùlé kópa ni bóyá gómìnir ni wọ́n á lájẹ ni nílẹ̀ Yorùbá nìyẹn bọ̀ nísìnyí òré ti pọ̀ gan nísìnyí àtẹni tó mugbó àtẹni tí ò mugbó so ní ṣókí tíyàn bá rẹ́ni tó sọ kọ́tàkàtàn ǹjẹ́ a lè sọ pé ẹni yìí wọ́n sàṣì ni ààyè kọ́kọ́ tì kan lọ síbi nǹkan márùn nínú ẹ̀sìn Islam tábà sọ pé àṣàṣì ṣéṣírù wà fún yàn ìyẹn ó rí àlàákọ̀ láàrin ẹni yẹn àti ń tá a sọ pé wọ́n fi sàṣì bí àpẹẹrẹ bóyá ẹnìkan sọ kó lòun sàsì bí àpẹẹrẹ pé ẹnìyẹn ẹnìkan nà lóògùn ló bá kú bí igbá àfàmì tí wọ́n ní wọ́n ti rẹ́ wọ́n rẹ́ títí sí afáàkan bẹ wọ́n ní igbá tó fi ń wẹ̀ owó ẹyọ ni ló so mọ́ gbogbo ètè tí so bí àfàmì ẹ̀ náà bí wọ́n rẹ́ tó wò mọ̀ òun kàn gbé so a ní link tábà tí wọ́n rí link kàfilẹ̀ tàbáwá rí líǹkì náà nìyí àní ti ìpínlẹ̀ ikú tẹ́niyẹn kú ìpínlẹ̀ rẹ̀ sọ́ọ̀sì ẹ̀ àní fi ti sára sábàbí tó ti yé ṣùgbọ́n àfìsọ́dọ̀ lọ́rọ̀ bá àwọn amúyẹn wọlé gẹ́gẹ́ bí sábàbí gbàgbọ́ ẹ̀sìn Islam ò nìyẹn so Islam ò ní fẹ́ ká díjú hmm, lóòótọ́ wọ́n ságùn sí ṣùgbọ́n kìí ṣàṣà sí ah, wọ́n ságùn sí ogun ẹ̀kọ́ ogun ẹ̀kọ́ kò sẹ́fẹ̀ kò sóògùn ẹ̀ẹ́ sílẹ̀ lẹ́yìn ogun abẹnú gọ̀ǹgọ̀ ó wà ogun ń bẹ ẹbọ ń bẹ tètè ṣùgbọ́n àwọn kan wọ̀nyí wọn ò ní jẹ́ ìpìlẹ̀ aburú fún yàn wọ́n lè jẹ́ tètè ṣùgbọ́n mùsùlùmí bá lo àkídà wa nìyẹn so a gbé sábàbí ọlọ́run ló gbé ọlọ́run kan kó máa kú náà ni. agbọ́ ah. kí wá ní sábàbí mọ́tò ló pa tó bá yẹ pé oúnjẹ ni wọ́n nà ni bóyá ó lọ sílé àlè náà ni náà fún ní mágùn ló lẹ́ẹ̀mẹ́rin ló kú náà ni ọlọ́run ló pa o ṣùgbọ́n sábàbí ikú rẹ̀ ní olùmọ́gùn àkọ́kọ́ ń sọ tó ti yé bọ́ ṣe ń lò lárúbáwá náà nìyẹn tó dé sí rọ̀bùnà nílẹ̀ lárúbáwá tó fẹ́ jù bẹ́ẹ̀ lọ ó tó fẹ́ jù bẹ́ẹ̀ lọ dé sí ìlú ìbò náà ó fẹ́ jù bẹ́ẹ̀ lọ rọ́bù ó túmọ̀ lord wọ́n máa lò fún aṣíwájú ní court òun adájọ́ my lord lóòótọ́ sí ìdámásí òun náà sí òun náà ni lord wa tó rẹ̀ tó bá ṣe máṣe báyẹn ó lè nìkan ti bẹ̀ gbé lọ sẹ́wọ̀n lọ́ọ̀dù náà ni everybody á calm jẹ́jẹ́ ẹni tó kọ́lé kalẹ̀ tó sì gba àwọn tẹ́nàtì síbẹ̀ kí là ń pè landlord rọ́bùlì manzil kò túmọ̀ sí pé wíyá ẹni yẹn agbésípò ọlọ́run lord náà lòun rọ́bù náà ni rọ́bùlì ard rọ́bù rọ́bù rọ́bù rọ́bù rọ́bù sáàbù rọ́bù bukala ẹni tó ní ṣọ́ọ̀bù rọ́bù náà ni tó ti yé so ìyẹn ò takùn kankan nínú nínú ẹ̀sìn rárá èdè nágbà lérò kìí ṣe ṣẹ̀ríà tó wáyé pé tí wọ́n gbà lérò ní tíṣe rí àgbé wá láìsí méjì kófóró nìyẹn ṣíròkú akbar ẹbọ ńlá nìyẹn ẹni tá a rajà lọ́wọ́ ẹ̀ a ti rajà láwìn àbí a rẹ̀ ti gbọ́jà a máa ti sanwó a bá ti gbọ́jà a ti gbọ́jà àwọn méjì ti pínyà oníkálukú ti lọ àwọn àrí pé ń tó tà fún wa kò ní quality tó bá ti expect tó ti yé àbí kò ní tó gẹ́gẹ́ bí n tó ròyìn fún wa táwa náà dẹ́ mọ̀ ká dá padà tó ti yé aláǹfààní ká dá padà torí pé n tó ròyìn fún wa kọ́ la bá ṣùgbọ́n tó pé n tó ròyìn fún wa la bá ṣùgbọ́n n tó gangan kọ́kọ́ la rí n tó dẹ̀ ròyìn fún wa la bá láìsí méjì àti ọjà 800 kò ní gbà àwọn yòókù two hundred bó tó bá agree pẹ̀lú yín pé ok ẹ bá wọn rí ẹ mú tó bá ti agree ẹ sọ yẹn pé tó bá já sí wípé n tó ròyìn fún wa la bá ṣùgbọ́n kì í ṣe a ṣe fẹ́ sí náà dẹ̀ rí ìgbà míì wọ́n lè ròyìn kan fún pé kí quality ẹ̀ mẹ́wàá ni délé ó dẹ̀ ti ó dẹ̀ ti rà fún àti rajà ṣùgbọ́n tó bá ròyìn mẹ́wàá fún wa táwa délé táwa bá mẹ́jọ aláǹfààní ká dáa padà torí tó tà fún wa kò pé yẹn náà pé ní kí ni anájù kò pé fún àǹfààní títí ẹ̀ pé fún àǹfààní títí wa so tó bá rẹ̀ ká dínkù náà nìyí tó bá ti àgírí àlè dínkù tó bá dẹ̀ ní ká sanwó pé sanwó pé last question wọ́n bí wípé ṣọ́nà ọmọ rẹ̀ nìyí wọ́n bí bẹ́ẹ̀ kò wáyé tí gbọ́ rárá kò tí gbọ́ lẹ́kọ̀ọ́ débẹ̀ kó ṣe tó lè nà á ti sọ fún wa pé n tí a bá mọ̀ tó jẹ́ ròyìn ọlọ́run á fi rinlẹ̀ n tí a bá mọ̀ bọ́lọ́run bá gbádànù pé kéṣe ròyìn òun á gbádànù èyí tá a bá ti wá mọ̀ nǹkan kí lá sọ á dákẹ́ so a ní ká mọ̀ ṣe ìmìtíhánà àwọn èèyàn káwá délé ah dad mi mo fẹ́ràn bẹ́ẹ̀ alùsùn náà ní ǹjẹ́ àpọ́lọ̀ mọ́rí àbọ́lọ̀ òkèrè ní àbórí rẹ̀ fọ́ ni gbogbo tó bá sọ nígbà ẹ̀ àwọn alẹ́bí àlínú ṣe ènìyàn but tẹ́nìkan bá bí lọ́wọ́ pé ìjọ́lọ̀ mọ́ rẹ̀ ni ti gbọ́ pé ọlọ́run áfìrin lẹ̀bẹ̀ tá a bá ti gbọ́ ara ìtẹ̀lẹ̀ nǹkan kí ah, Allah àní kò rí bẹ́ẹ̀ tàbá kò rí bẹ́ẹ̀ àní tàbá sọ pé ó rí bẹ́ẹ̀ àní ah, yẹn ó fúyẹ́ ah, last question lọ́dọ̀ àwọn obìnrin dákun tí o bá sítọ̀ lára rẹ̀ á gbé alẹ́gbé mọ́ra a lè dápadà síbi tó dín bọ̀ tó bá mọ̀ láti east á dápadà síbẹ̀ bá mọ̀ láti west á dápadà síbẹ̀ a ní mọ̀ owó náà kó mọ̀ lọ kó mọ̀ bọ̀ níwájú wa kò dáa eléyìí ọmọdé ládàá irun wa kù ṣe ó kílẹ̀ wasallallahu ala sayyidina muhammadu wa ala alihi wa sahabihi wasallama salamu alaikum wa rahmatullah